ojúmọ́ ti mọ́ ojúmọ́ ire. ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ dùnú ojúmọ́ àlàáfíà ojúmọ́ àlùbáríkà ló sì wà lójú amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín bolo àtifẹ́ ọlọ́run níyì mo níṣẹ́ rí bójú mi bó ṣe ń ṣáná tó ṣe ń ṣáná orí tó ń sọ̀rọ̀ ẹ wo orí mi ò déédéé sọ̀rọ̀ àwọn kan ló ṣe mí lóge bẹ́ẹ̀ lọ́jọ́ tèmi ṣùgbọ́n ká tó wá sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn ẹ má jẹ́ ká fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kí n tó lọ mo ní mo ti mú àlejò wá lẹ́ni mo ná gbàrà mo ná gbòòrò mo fi mú fílẹ̀ ah kí n tó rí bẹ́lẹ̀ signation ṣé bẹ́lẹ̀ signation ni àbí bẹ́lẹ̀ signation mi ò mọ̀ á sọ fúnra á dárúkọ wọn fún yín fúnra ara wọn ah mo ṣe báyìí mo ah, mo sọ fún òdìdá pé ẹ jọ̀ọ́ ẹ bá mi pe màdámì kán ti ẹ̀ wá kán bá mi bá àwọn tèmi sọ̀rọ̀ nílé torí mi kàn fẹ́ mú roadside somebody kan pé máa bọ̀ táwa débi tá máa máa fojú kò jò ń bì rárá o ẹ bá mi dárúkọ yín àti ìlú tẹ̀sí wá fọmọ ara lé. orúkọ mi ni Fọlákẹ́ Ọládipúpọ̀ Ọ̀kùnnáyà hmm. olùdásílẹ̀ Bell Signature. ọmọ ìlú wo ni? Ògbómọ̀ṣọ́. Hmm, ògbómọ̀ṣọ́ ògbómojúgun níbi wọ́n gbé jẹ kàtán tí wọ́n á tún mú kọ yangan lé ogun ọjà títí kókó wọn nílùú ògbómọ̀ṣọ́ ògbómọ̀ṣọ́ ìlú ṣọ̀ún ògùnlọ́lá ṣé kí n máa kì í lẹ máa náwó ìlú òlọ́kọ yín ti wá. ìjẹ̀bú ah! ìjẹ̀bú igbó ìjẹ̀bú igbó gẹ̀ǹgẹ̀ǹ sọ máa ń jẹ̀jọ ìkọkọrẹ́ bẹ́ẹ̀ ṣe wà abẹ máa ń jọ̀jọ̀jọ̀ ìwòlẹ̀ ń sìn. méjèèjì náà ń jẹ. Eh, eh gẹ̀gẹ́ ọmọ wọn lógbómọ̀ṣọ́ ó wá ti dìyàwó wọn níjẹ̀bú hmm. ẹ má jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tó wà lórí tábìlì ló mú gbogbo èèyàn lójú tó ń ṣe kámi kí lorúkọ nǹkan tá kó sílẹ̀ yìí. a máa ń pè wọ́n ní fascinators àbí hatinators àbí hairpieces. Hmm. fascinators hatinators ṣé kò sassinators ni <laughs> mo kàn ní kí n confam ni o torí gbogbo ẹ̀ ṣáà ń tọ̀ roger ń tọ̀ fascinators fascinators earpieces orí tó pín yẹlẹyẹlẹ ok a ṣe ń bá bọ̀ ni ẹ̀yin aráalé òun náà rèé hmm, ẹ jẹ́ kó sọ̀rọ̀ díẹ̀ nípa tí kí ló gbé yín dèdí iṣẹ́ ẹ̀. Ehm, ìgbà tí mo wà ní iléèwé iléèwé tí mo lọ nígbà náà wọ́n máa ń ní strike gan. iléèwé wo nìyẹn náà yìí. Ọlábísí University. Hmm bá bàbá lecturer jà lẹ́ni hmm. àwa student àbára wa jà hmm. àbí ká báwọn ará ìlú jà hmm. bẹ́yẹn bẹ́yẹn a máa ń jókòó nílé lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́yẹn so a rí i pé a rí i pé lásìkò gbà yẹn ìjọ tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa wọ́n ń ṣe training fáwọn obìnrin wọ́n ń kọ́ àwọn obìnrin nípa bó ṣe ń ṣe fìlà so mo decide láti join wọn. bẹ́ẹ̀ ṣáà ṣe jahun pálù iṣẹ́ ẹ̀ nìyẹn lọ́rọ̀ kan bẹ́ẹ̀ ṣe jahun pálù nìyẹn ọpẹ́ ní fọlọ́ ó dẹ̀ ti tó bí ọdún mélòó báyìí tẹ̀ tí wọ́n ń ṣe. a tó bí ọdún mẹ́tàlá bọ registered ọdún mẹ́wàá. Hmm, ìyá iléeṣẹ́ ń gbọ́ wọ́n ní tí wọ́n ti forúkọ iléeṣẹ́ wọn sílẹ̀ pé bell signature àbí bell signature ti pé ọdún mẹ́wàá ṣe pé èmi ń bá wọn rìnrìn tí ò lọ́mọ nú rárá àti rárá bẹ́ẹ̀ ni àmì báwọn rírà tí kò lọ́mọ́nú hmm, iṣẹ́ àìbó ti wá rí ṣé ẹ ti bá àwọn ẹ ti bá àwọn nǹkan tó jẹ́ bí ìpèníjà pàdé látìgbà tẹ́ ti ń ṣiṣẹ́ yìí. oríṣiríṣi ìpèníjà ló wà nípa iṣẹ́ yìí o ehm, ṣe mọ̀ táwọn kọ́sítọ́mà wa àwọn olólùfẹ́ irú nǹkan báyìí tó bá ti pè wá ká ṣe iṣẹ́ ní ìgbà tá a wà yìí tó yẹ ń pé báwọn èèyàn bá pe kọ́lọ̀ aṣọ ẹbí oríṣiríṣi kọ́lọ̀ ló ń pè. a máa gbọ́ màjẹ́ńtà wọ́n máa gbọ́ onion purple hmm. wọ́n máa gbọ́ green. àwọn gbogbo àwọn kọ́lọ̀ yẹn ìpèníjà kan nìyẹn torí a nílò láti wá nǹkan tó máa tẹ àwọn kinní yìí bíi funfun ló bá wá àwa la máa change kọ́lọ̀ wọn. ìyẹn túmọ̀ sí pé àwọn ìpèníjà tí ẹ dojú kọ ní hmm. tá bá tún wá ní ká wò ó lọ́rọ̀ mìíràn iṣẹ́ tẹ̀ ń ṣe yìí mo rí i pé ẹ̀yin gẹ́gẹ́ bí nǹkan tó lóyìnbó ń pè ní passion ìmọ̀sílára ìfẹ́ àtinúwá òun lẹ ní sí i ṣéèyàn kan tí ò nífẹ̀ẹ́ àtinúwá sí i ṣókàn lè mu pé àtijọ́ àti mu ló gbé mi débẹ̀ o. Hmm, ó lè rí bẹ́ẹ̀ because ibi tí wọn bá ti ń kọ nǹkan tí wọn bá dẹ̀ ti ń kọ́ tó jókòó tì tó ń ṣe lójoojúmọ́ tó bá yá ó máa di bárakún hmm. so ẹni tí ò bá ní ìfẹ́ lọ títí bó ṣe ń ṣe é ìfẹ́ yẹn á máa wá á máa wá tó bá dẹ̀ ṣe ń rí nǹkan tó ń ṣe táwọn èèyàn ń sọ pé ah eléyìí tó ṣe ìyàtọ̀ eléyìí tó ṣe ìdá eléyìí tó ṣe a máa ìfẹ́ yẹn a máa deepen sí. Hmm. ẹ ṣe púpọ̀ ká tún wá padà sí ọ̀rọ̀ iṣẹ́ yín lẹ́ẹ̀kan sí i táwọn míì báwo wọ́n ní àkíní máa ti ń lọ àwọn èèyàn máa ló mọ̀ ṣé ó ti ń lọ ń tòótọ́ ni. lílọ ẹ kò ń ṣe lílọ bẹ́yẹn o ṣẹ̀rẹ́ àwọn tó bá gbọ́ fáàrí ló ń lo irú àwọn nǹkan báyìí hmm. ṣe mọ̀ pé àwọn nǹkan kan wà sẹ́yìn pé irú wa ògiri wa ni hmm. tó bá ṣe wá àwọn gbogbo èèyàn máa hmm. ṣe é tó bá yẹ ẹ̀kọ́ ní gbogbo ẹ̀kọ́ ti kúrò ńlẹ̀ irú àwọn nǹkan báyìí àwọn nǹkan sẹ́yìn pé àwọn tó gbọ́ fàárí gan-an ṣì ń tẹ́tẹ́ bá rí wọn ní patí wọ́n máa ń dá yàtọ̀ ṣáá ni àwọn nǹkan tó common táwọn èèyàn máa tẹ́ gbogbo èèyàn ló ń lò ó tó bá yá á máa sọ àwọn èèyàn tó á máa ṣí kúrò ń bẹ̀ wọ́n á tún ṣí lọ sí nǹkan míì pẹ̀lú àwọn nǹkan tẹ́ni tó bá dúró tì ẹ̀kọ́ ni tó bá yọ sí event àbí ẹni àṣeyẹ kankan wọ́n máa ń dá yàtọ̀ so àwọn tó máa ń fẹ́ dá yàtọ̀ ní àṣeyẹ ló máa ń lorú nǹkan báyìí so kò kúrò ní. Hmm, àwọn tó bá fẹ́ dá yàtọ̀ láṣeyẹ náà máa ń lo irú àwọn nǹkan má kú òǹbẹ o ẹ jókòó kẹfẹ̀yìntì torí mi àtàlejò mi mo kọ́kọ́ fẹ́ lọ dá tọ́mì náà nígbà tá a bá tó padà dé a tún máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ nǹkan tá à ń sọ yìí ẹ lọ́mọ tó jẹ́ pé ṣe é wù láti jọ ẹ ẹ mọ bí tẹ́ ẹ máa gbégbé ẹ pé jókòó ẹ̀yìn nígbà tá a bá padà dé a máa yà sọ́nà àwọn ọbẹ̀ yẹn lóní díẹ̀ ẹ má yí kú òǹbẹ Ojúmọ́ Ire ṣìlẹ̀tò iléeṣẹ́ alálùbáríkà Orísun mo sì mú àlejò aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Bell signature